àwòrán ìkọkànlélógún àgbélébù tí ó ṣòfo èéṣe tí jésù fi kú lórí igi àgbélébù jésù kú kí a bá lè gba ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ jésù kò dẹ́ṣẹ̀ àgbélébù rán wa létí pé ó kú láti mú ẹ̀ṣẹ̀ kúrò ẹ̀ṣẹ̀ tí ó yà wá nípa pẹ̀lú ọlọ́run jésù ẹni mímọ́ ẹni tí kò dẹ́ṣẹ̀ ọ̀dọ́ àgùntàn ọlọ́run a fi rúbọ fún wa ní kété tí a bá ti gba Jésù gbọ́ tí a sì yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run yóò dáríjì wá Jésù yóò sọ wá di ọmọ Ọlọ́run àwọn àwòrán wọ̀nyí yóò ràn ọ́ lọ́wọ́ láti ní òye bí o ṣe lè di ọmọlẹ́yìn Jésù Kristi.